Yorùbá bọ̀ wọ́n ní tí ò bá tí ì sáyè láti sọ a kì í sọ nítorí ká má bàa jẹ̀bi ni. Isaac. abẹ́. I hate you with passion. Auzu billahi minashaitanirrajim. kò sí efésù orí kẹrin ẹsẹ̀ tó gbẹ̀yìn ka nǹkan tí ọkọ sílẹ̀ gbogbo wa gbọ́. ohun tó ń sọ ni wípé kí a nífẹ̀ẹ́ ara wa dénúdénú. torí ìkìlọ̀ rẹ̀ ni pé gbogbo ọgbọ́n tó bá lè dá níwọ̀n ìgbà tí wà tí àgbègbè èèyàn ọmọ rẹ bá fojú kojú báyìí ó léwu àgbègbè náà ọmọ rẹ olóṣèlú pa ọ́. tẹ́fìlì jẹ́ kí èmi àti ẹ fojú kọra tẹ bíláà fún mi bí wá sí nítorí kí wọ́n lè rà ọ̀tá nìyẹn náà jẹ́. Don't tell me you are forsaking your only son, Samson, just because of 15,000 naira. Hey, me mi pay pé bóyá kẹ́kọ̀ọ́ lọ fẹjọ́ wọn sùn ní church náà káwọn dínkùn ẹgbẹ́ wọn bá wọn sọ. E, èmi ṣẹ̀ṣẹ̀ mọ dáàdì yìí. Ẹ ẹ̀ tí mo látàlọ́ kó tó dé. Pé alágídí tání kà ní. Kí ló ń ṣe àwọn bàbá òde ìsìn? Wáyé tó fi ń sá fún ojúṣe wọn. Tèmi ni wípé ọmọkọmọ tí ò bá lè jẹ́ kí inú bàbá ẹ̀ dùn, ogún ò ní rí ìdùnnú kankan láyé sáwùsì mo bá gbàdúrà ní ogun bàbá àdúrà rẹ ò lè I am semi god. I'm the sky. I hear the supreme. ṣé táwa ń ṣe yìí kò fààyè gba ojú àánú kankan rárá. ẹni tá a lè mú ọlọ́run là ń fà á fún. òkò ló ń ṣọ́ ni lọ́wọ́ ẹni tí ó ń ṣọ́ ni tá a ṣọ́ orí ẹni tó ń ṣọ́ ni ó gbọ́n jẹun tó ń ṣọ́ lọ. orúkọ ọtún lèlùwẹ̀ ti sáré ẹ ẹ kú iwájú wọn kí ilẹ̀ oyè ó ṣe bẹ̀rẹ̀ gbóró ni. tó bá ní omi ló máa sin ẹja jù náà máa sọ pé irọ́ ni. ọlọ́run ṣọ́ tó ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gùn pẹ́. àgàdàwọ ó dẹ̀ dùn gbẹ̀gẹ̀dù. ojú ọgbẹ́ ni kò dẹ̀ lè jiná àfi tí mo bá gba ẹ̀san. ṣé ẹ̀mí àti gbẹ̀san yẹn ṣó wà nínú ẹ̀. ẹ̀ṣọ́ ìpò ni wọ́n wọn ń fẹ̀yìn gbọ̀fà ìwádìí wọn fi ń bọ̀ ta. wọn kì í gbéná ojú mi ẹnikẹ́ni tó bá gbéná ojú mi àṣẹmí ẹ ló fọ. àmọ́ ńgbà tí mo bèrè lọ́wọ́ àwọn onílẹ̀ wọ́n jẹ́ yé mi wípé ọmọkùnrin èyí ṣèyàn lásán. ikú lórí yín ni o only God knows who is next. nǹkan kíkọ tí èèyàn bá fẹ́ ṣe ó yẹ kó wo nǹkan tó rọ̀ mọ́ nǹkan náà kó tó bẹ̀rẹ̀ sí í dáwọ́lé nǹkan náà. tó bá deceive me you bá disgrace ẹ. and I want you to have it at the back of your mind. That's just the brilliant one! After the God! That's the brilliant one! After the God! Now! ẹ wo nǹkú mo mọ̀ pé ó máa dùn yín gan bọ́ ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ó ní nǹkan tọ́lọ́run fi ṣe. Ah, àǹtí ó ní tọ́lọ́run fi ṣe ìbí ìyọ̀lẹ̀ yín náà ṣé lè káyè ìgbà tí mo ti ń wá bíbà tí mo para kó fáìlì wá wá sí gbá wá ṣàwọn ẹni tó yẹ kí n wá gba letter of employment ó tún ní tọ́lọ́run fi ṣe ẹjọ́ ṣé eré ní ká pèlè àbí ibi ní ká lọ́nà ṣe báyìí. Ah, ó ga ọ ó tiẹ̀ ṣe. Bísí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ bíbà ṣé ọkùnrin sì lọ ni náà tí lọ o wọ́n ní jàǹpé ẹ̀ o. Ah, Ọlọ́run olójú ọ̀rọ̀ wọ́n bó tiẹ̀ jẹ́ pé náà bí ẹ ti rìn ìrìn àkàwé ìṣiṣẹ́ làwọn làwọn ti ẹ wo gbogbo ọ̀nà náà lé. jẹ kí ló dé tó sùn. ọmọ ọkọ mi ni kí ni kókó ọ̀nà tí mo sùn tí ò wùdọ̀ kan. Ah, ọkọ mi má ronú mọ́ ìrònú ò da nǹkan kan náà. ọkọ mi jọ kí ni ó pè lọ́kọ kí ni nǹkan tó fi ń ṣe ọkọ tí mo ní lórí ẹ̀ kí ni nǹkan tó fi ń ṣe baálé ilé tèmi ní lọ́wọ́ tó rí mọ́ mi lára kí ni àjọ. Ah, orúkọ ọkọ yẹn fi àpẹẹrẹ hàn mí lára mi wọ́n sórí láti èmi lọ kọ́kọ́ pààrọ̀ orúkọ yẹn má kọ́kọ́ má pè mí ní ọkọ mi mọ́ pè mí lórúkọ mi direct mi tún ọkọ ṣe gbogbo ohun tó kàn ṣe lórí aya mi ò lè ṣe ṣùgbọ́n yóò mi kí n máa ṣe iṣẹ́ bí ẹni kí n máa jẹjẹ ìlérí ó tẹ́ mi lọ́rùn. tako ah, òṣìdánù olóhùn ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ hmm. after all èmi tí mò ń ṣe ojúṣe mi nínú ilé ní sá complain kò sú mi tí n bá lọ bí iṣẹ́ ìwọ ló ṣáà máa ń tọ́jú ilé. bẹ́ẹ̀ rọ náà ìwọ tó ń ṣe tó ń rán mi létí ìwọ tó ń ṣojúṣe ẹ tó ń mọ oúnjẹ kalẹ̀ tó ń raṣọ sí lọ́rùn ò ló sú ẹ tó bá dẹ̀ lọ èmi lèmi ń tọ́jú ilé ẹ máa ń mo mọlẹ̀ gbá bíi tó máa bọ́ fọ́ mo dẹ̀ máa ṣọ tiẹ̀ náà fọ́ àgàgà àwọn ọ́ndìsù hmm. ò ló sú ẹ ìyẹn ló ń pè lọ́kọ ìyẹn ni kí mi jókòó tí kì í máa fi ọjọ́ ayé mi ṣe ó jẹ́ bí táwọn ẹgbẹ́ tèmi ń ṣe hmm? at this age and stage kò ló sú ẹ sórí ibi tá a bá dé ẹni iṣẹ́ ni kí iṣẹ́ tètè ya wọlé ni àjẹbẹ́ hmm, kí iṣẹ́ ìgbọ́lé mi ìfẹ́ ọmọbi tó fẹ́ gbà wá a ní ká rí iṣẹ́ ṣe kí mi náà máa lọ láàárọ̀ kí n máa dé lálẹ́ èyí ni ká sùn jí Nàìjíríà limited kí ló dé kí iṣẹ́ wọlé ni tí iṣẹ́ ò bá fi wọlé Ọlọ́run ń gbọ́ tètè ya wáṣẹ́ wá o ọ̀tẹ́ aláwùsọ ọlọ́run ló máa ní ká máa bẹ̀ oníṣe ọlọ́run oníṣe ti ẹ̀bẹ̀ tètè wáṣẹ wá lórí àti. ní agbára ọlọ́run hmm. láìpẹ́ láì jìnnà hmm. ọlọ́run bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún ẹ jọ ọkọ mi má ronú mọ́ jọ jẹ́ ká sùn kàn mí. thank you. lè ká sùn ẹ sùn ẹ ti bọ́. Ah, mo ti sùn níbọ̀ mi sọ ọkọ mọ́. ọ̀rẹ́ mi ó ti sú mi àìníṣẹ́ lọ́wọ́ ọkọ mi yìí ó ti jẹ́ kó sú mi ẹrù èèyàn méjì ó wá di tèmi nìkan ṣoṣo kí n tiẹ̀ rówó díẹ̀ kí n kó fún kó náà lọ́ọ́ fi máa ṣe business kó lọ láàárọ̀ kó dé lálẹ́ tọrọ kọ́bọ̀ tó bá ń yọ at least ó máa help mi. àdúrà náà la mo máa gbà kọ́lọ̀ ń bá a pèsè fún wọn kò sí nǹkan tá a lè ṣe ju ká ṣàmà gbàdúrà lọ èèbù ṣé o ò lè bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ ni bóyá kó bá wọn sọ̀rọ̀ lóhùn wọn á dẹ̀ máa yọ nínú sálárì ẹ̀ díẹ̀díẹ̀ wá tí èsì lè rí nǹkan kó fọkọ ẹ̀ kó lè fi bẹ̀rẹ̀ nǹkan kan. lóhùn ṣá mo ti try ẹ kó wọ́ọ̀kì ni màá tí mo lọ bọ́ọ̀gà tí mo sọ fún ọ wọn ní kò tiẹ̀ ayé ò yọlẹ̀ rárá yí sálárì rẹ̀ kò ká nǹkan kan tí bá tiẹ̀ rówó kékeré díẹ̀ kí n kó fún kó náà tẹ̀ lómi kó fi ṣe business kó náà máa lọ láàárọ̀ kó dé lálẹ́ ẹ ọ̀rẹ́ mi jọ ṣàánú mi. ọ̀rọ̀ ọmọ nǹkan ò ní láti fìrònú ṣera ẹ léṣe èmi máa sa gbogbo ipá mi gbogbo àwọn tèmi náà bá mọ̀ máa lọ sọ́dọ̀ wọn agbára ọlọ́run máa ríṣẹ́ láìpẹ́ láì jìnnà ọkàn ara ẹ̀ balẹ̀. Oh, bad. All right. Sherry and John. Uh, uh-huh. sure. Ó ṣe gan-an, mo wonderful time. Thank you very much. Báwo lẹ ṣe ní ẹ̀jẹ̀ ara rẹ̀? Ṣé mo orúkọ tó ń pè mí gbòòrò? Orúkọ ló tún pè. Ẹ̀kanlẹ̀ ló máa ń pè mí gbòòrò. Onísọ́ọ̀nì ni. Àà ah, ah, báwo lẹ ṣe mọ̀? So Táyọ̀ tẹ kanlẹ̀ ló ń jẹ́. Ẹ wo kò sí ọmọ tí mo pàdé tó wù ní mi rí látìgbà tí mo ti ń ṣe ọmọ pé mo pàdé obìnrin kóbìnrin wù ní mi mi ì tí ì rí nínú rẹ́kọ̀dù ẹ wo ẹ tí ẹ enjoy yín gbogbo ilé tí mo fún yín ẹ rìhásà nìyẹn tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ wo máma ẹ ká fi yọ lẹ̀ báwo ni ọ̀rọ̀ owó tí mo sọ fún yín hundred k. kò tún délé wàrà láti. ẹ ṣọ. máa transfer ẹ. ẹni wo trust yín. so tó bá dọ̀tún la máa rí ẹ ṣùgbọ́n. Ah, ọ̀tún la báwo tẹ bá ní kí n máa lọ lẹ́gàn mi ò ní lọ ní máa ṣe mọ́ jù. problem tí mo ní pẹ̀lú ẹ nìyẹn you talk too much ẹnu ló máa fi ń ṣe action and i prefer action mo kí láì kí wọn máa sọ̀rọ̀ jù ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ẹ̀ gbowó ẹ̀ kó dẹ̀ lọ no problem no problem you know i'm gonna miss you okay. ma miss you. odi ṣùgbọ́n bọ̀bọ̀ yìí oh goodness. ọ̀rọ̀ àwọn ọmọ mi yẹn. ó ga jù ó ò dẹ̀ sọ pé òun bọ̀ mo ṣọ́ọ̀kù wá sí pé fóònù má bínú mo bízì ni. èmi náà kò máa bízì. mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ rẹ̀. mo ti pàdé ẹ̀ nǹkan tó fi bízì mo ti pàdé ẹ̀ lọ́lọ́. o ìgbésẹ̀ yẹn ga látòkè délẹ̀ bó dẹ̀ ṣe ṣe ṣe yẹn máa dúró rẹ̀ mi. ìgbà wo ló fẹ́ change. Ah, kí ni mo tún ṣe. ṣé bọ́bọ́ tí mo pàdé lọ́nà ìwọ̀n àti ọmọ ẹ̀wọ̀n máa jọ jẹ́gbẹ́. irú ọ̀wà ah, ah, ṣé wo wo bọ̀bọ́ yẹn dáadáa ni ó ṣe ọmọ kékeré náà ó jọ ọmọ mi lọ́nà. ọ̀rẹ́ mi please tí o bá ń dàgbà yọ máa ń yógun jalè gbọ́ ló fẹ́ stop. kí mo ti gbọ́ mo ti gbọ́ ayé olera kí tiẹ̀ má ba ikú bẹ́ẹ̀ mi nìyẹn mo ti gbọ́ ó mọ̀ nǹkan tí mo máa ṣe màá reduce ẹ̀ mi ì lè kọ́ dédé stop like that now. Ah, màmá ṣe díẹ̀ díẹ̀ màmá yọ màmá yọ méjì méjì kú màmá yọ ọyọ kọ̀ọ̀kan màmá yọ méjì méjì. Eh, ọ̀rẹ́ mi má jọ kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́fà mẹ́fà mẹ́jọ mẹ́jọ mẹ́wàá máa máa yọ tí fi pé ìfẹ́. please mo ń bẹ̀ ẹ́ nà. mo ti mo ní màá máa yọ díẹ̀. má gbọ́ mọ́. ṣé mo kàn máa sọ bẹ́ẹ̀ ni kó tó ti mọ́ ra. láti èmi lọ má ṣe mọ́. ok mo ti gbọ́. Sandra afa na báwo ni bọ̀bọ́ ẹ̀ tó lọ báyìí. bọ̀bọ́ ẹ̀ wò jẹ́gbọ́n ṣe olórí burúkú yìí olórí burúkú nọ́mbà wọn ni bọ̀bọ́ yìí azan ọjọ́ súnmọ́ ẹ̀ wọ́n ṣe mistake orúkọ tó fún kí ló ṣẹlẹ̀. tọmọ pé scam máa yé mi di ọ̀sìn yẹn ṣá azan Oscar scam mi pa pé yìí tìrì tó ti ní ká pàdé yẹn mo jókòó like twenty minutes ṣé máa pọ̀ ògbó nǹkan tí mo padà ọ̀dà ẹ̀ ni mo sanwó ẹ̀ṣẹ̀ ọlọ́run olórí burúkú ni àníṣkà máa nìṣẹ́ ó yẹ ti ẹ̀ olóhùn rọ́bìṣì ló ṣe àpàdà ń bá mi sọ. pẹ̀lú gbogbo bákẹ́jì fẹ́sùn yẹn. kí ló dé. èké ìbìdùn ibi ni wọ́n wà. ọ̀gá tí mi rẹ̀ ló kékeré dìde wọ́n ní gbé fáìlì owó yẹmi ẹ̀gbọ́n àwọn onílọ́ọ̀k gan o ah ní sẹ́ńtúrì náà wáyé. kò wọ́pọ̀ kárí kí ẹ̀rọ ọmọ obìnrin tó máa máa tọ́jú ẹ̀ o. kò yí sí o kò yí sí o. tó máa dúró tì yàn bí ìyá àbí bàbá ọmọ ọlọmọ yẹn o máyì kó bọ́ lọ́wọ́ ẹ o ó mọ gbogbo ìṣòro tí mo fèsì gbà tí mo fẹ́ kẹ́mi Taofik tí sílípàsì bá já á ní pé kí mo wá tí chain ni etí ẹ̀ bá yọ ẹni nge tí ẹ bá yọ aniki mú wá. ìgbà yẹn ló máa ń wo òkìkà tó láti bọ́sùkọ́nà kan wáyé báyẹn. gbogbo bọ́sùkọ́nà tó o mọ̀ pé ó ní nǹkan tí mo ṣe ń gbà yẹn nítorí ẹ̀. ọmọ ẹ ó fojú yàn kan náà. pẹ̀lú ẹ̀ ló padà fi mí lẹ̀ ni o. èmi gbọ́gun ní ẹ̀kọ́ máa ń bìlọ̀ lọ́pẹ́ ẹ̀gbọ́n kéèyàn tó rí obìnrin tó máa farabalẹ̀ fún yàn faradàyà tó yẹ kó jẹ ni bọ́mọ yẹn ṣe àmìṣe pé wọ́n fara kó gbẹ̀jọ́ mi ṣe pé mo gbé ní ọ̀gá làmú jáde gbogbo àyẹ̀gbọ́n máa yẹn parọ́ fún yín pákéjì mi náà scope ni mo ná kiri kódà mo tún ná filter mo kàn wà lórí pé ìgò bí ìgò bí ni kò bí nǹkan kan wò láti mo sọ fún yín o. ẹ ẹ tèmi kan máa sọ fún yín ni pé nísìnyí tọmọ yẹn ti dúró tiẹ̀ ìwọ ló máa ṣí ọpọlọ ẹlẹ mm. next line of action ọmọ báyìí sìn o gbọ́dọ̀ establish o mm. gbé léyìn sí lórí sọ̀kalẹ̀. ìyá oh, mi náà gbé wọlé ti yẹ bí monkey post yìí. abẹ́ẹ̀ni. ẹ ẹ̀gbọ́n ẹ̀yin níbi tó ti sọ fún wèrè pójú òwúrọ̀ rẹ ni. Ah, àfi tó bá dé ní ẹ̀. ẹ lè rí wèrè inú ìjò lárúurú àtẹ̀mí náà jẹ màá tún wá gọ̀ọ́ màtọ́ yẹ kọ́kọ́ bísí ti lọ bàbá bísíǹsì yàpá náà wọ́n rí ajẹ́ ẹ pọ̀ nípa báyọ̀ sọ̀rọ̀ ìkànnì kan rí àwọn concept kan wá lọ́tún wá lọ́sí bí ọmọ ọ̀la orí mi kàn ń gbani ẹgbẹ́ tó wá ti dọ́wọ́ pé lọ́ọ́ jí pépé pé láti ń tà ṣé pàkéjì yẹn. ẹ ọpọlọ ní mo mo lọ ní mo lọ ní mo lọ ní mo mo lọ ní mo lọ ní mo lọ ní mo lọ ní mo lọ ní mo lọ bọ̀dì ẹ ọmọ pé bíbọ̀ lè tóbi yẹn kó lè tètè gbẹ́sẹ̀ lẹ̀. ẹ jẹ́ kó tó yẹ kó wọ́n wà mí. ẹ jẹ́ kó àbájú ti wà ìgbà tó sí nǹkan kan ìfọ̀ àbẹ́tẹ̀ láti mú. anything ní ẹ ẹ susan àbíkínà ní anásì bá mi kọjú wá. ṣé ìjọ rẹ dábàá ẹ ìjọ rẹ àbòsí fẹ́ wò. Hmm. This food is delicious. Seriously. You know I've not been here before. Really? lọ́wọ́ ẹ̀ pé káyọ̀ mọ̀ lọ́gbìn náà ó jí wa láàárọ̀ yìí pé à kì wọ́n ti lẹ́tọ̀ so káwa o káwa múra o abádébí àti jẹun ó tún ní tabá kúrò bí pé à ó tún níbi tó fẹ́ pẹ̀lú wọ́n jọ ibo ló ti wúwo kí ló fẹ̀lẹ̀. oh mm-hmm. should I tell you not? Mm-hmm. should I tell you? ṣé ah, ká gbọ́. ṣé ọkọ ẹ̀gbọ́n mi okùn yẹmi lẹ́njọ́ mẹ́ta ṣé ló ń kówó yẹn wá ọkọ̀ ń lọ fún wa à ń lọ à ń lọ fanda. mo dẹ̀ pé sísọ owó yẹn náà ti kọ́ sí mi náà kẹ́yìn ọ̀rẹ́ mi náà kẹ́yìn jẹ́ nínú ọlá yẹn gbádùn yes ó fi decide láti mú mi jáde wá. ṣé mo wo yẹmi. oh yes ọkọ wo yẹmi breathe. èèyàn ọ̀rẹ́ mi ṣé wọ́n rí pé kò dáa kéèyàn máa ròyìn pé nígbà yẹn ti máa sọ fún ẹ you go calm down everything ma wa okay ọlọ́run ma ṣe ìyanu ṣé wàá rí nsìn everything ti make sense ibo fúnra ẹ̀ gan ogun ṣe ń dán. oh wow i'm shy. <laughs> you see ìkayọ̀ ṣọ́ra àwọn ọkùnrin ìgbà tí ò bá sówó lọ́wọ́ wọn ìwà oníwà ló máa wù tó bá ti dán wọn báyìí hmm, ìwà tí ò da ọkọ màmá ṣe ìwà burúkú ni see don't even go there he's such a nice man ṣọ́ọ́bí wa wọ́n da ọkùnrin gidi ni ọ̀kan tí mi ní problem. My dear friend. Yes, darling. Me, I'm coming to your house to come and greet Uncle. So that, no, uh, I'm not, you know, Emma, but then you go, Winnie. I will just come and spend the weekend with you. Ah, poor people odd people. ọ̀rẹ́ mi má bínú díẹ̀ wá kí ẹ ọ máa fún mi lówó àti má kí wọn èmi máa gbogbo. ìfẹ́ ìkéde rí owó iná ni. n bẹ jẹ́ wọn gbó òkú n bẹ ṣe bẹ́ẹ̀ dè next time tí bá sọ fún wọn wá fún mi lówó. ẹ dúró náà kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn because kò tiẹ̀ yé mi mọ́ báyìí àwọn tá a ti máa ń gba salary láti twenty seven ó wá di today is third kí ló ń ṣẹlẹ̀ torí gbogbo ilé ètò tẹ̀wá ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé àbúrò mi kọ́ wá kí mi láti school wọ́n dẹ̀ ti resume wọ́n dẹ̀ ti ń promise láti last week wípé uh, máa gbowó máa gbowó but yet we haven't yet paid ó máa kọ̀ dàbí onírọ́ lójú ọmọ yẹn ni. bí mẹ́sì ìwọ nìkan kọ́ ọ bó ṣe rí mi gbogbo nǹkan tó yẹ kí n fowó ṣe ní ilé ṣe in fact ọkọ mi ò ń kanra. ọkọ yẹn kanra. ah ó ń kanra like seriously ó ń kanra gan. èrò gbogbo ìyàwó ló ló ń bọ mi. àfà. ọ̀dọ̀ ghana mo ti ń bọ̀ kò tí ì fa nǹkan kan wọ́n ní ká ní sùúrù náà mo ti ẹ̀ ń try láti push ẹ̀ gan-an kò work. ọba máa try láti push ẹ ọba make sure pé work ni today is stand. everybody ṣàmù pọ́gà òkè ṣe báyìí so ẹ jẹ́ a ní sùúrù fún wọn ní ká ní sùúrù just for the meantime. mọ́mí ẹ wò ṣe rin ẹjọ́ wọn ni mo fẹ́ fi sùn ní o ṣé gbogbo wa tí mọ́mí ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta ìwà ìdójútì gidi ni ìwà tí ò tẹ̀ tó tẹ̀ gbọ́dọ̀ rí lọ́wọ́ ọmọlúàbí ni kí mọ́mí máa ká àwọn young guys àwọn ọmọ kéékèèké tẹ́ pé imí inú wọn gan lè pè mí kí n dúró ó ní mọ́mí máa kó wálé ó tẹ̀ ní kan tí mo tẹ̀ rí yẹ kó tẹ̀ já rárá kó lè fọwọ́ kan bàtẹ́ ẹsẹ̀ mi gan mọ́mí wa ń gbé wálé mo dẹ̀ bá wọn sódè náà wọn ò fẹ́ gbọ́ ìwà dójú ti dẹ̀ ni tó bẹ̀tẹ̀ pẹ́ fẹ́ rí màá rì lẹ́yìn ikú pọ́psì mi ṣé bẹ̀tẹ̀ wáyàn gidi kan tó máa tẹ̀sẹ̀ lè rí mọ́yàn. wọ́n ti bá ní ọ̀rọ̀ yẹ ò mi irọ́ ni mo pa ọ́ orí mi lé ilé ẹjọ́ mẹ́sàáì ah mi ò lè wá ojú ń ti èmi náà last time tí mo wá èyí tí mo pàdé lẹ́nu ọ̀nà ọmọ onídọ̀tí kan ni mo pàdé lẹ́nu ọ̀nà mo wá ọ̀rẹ́ pa ọ̀rẹ́ mi yóò ló fẹ́ bọ́ nu èlé mo dẹ̀ ti bá sọ títí títí ó lè wọ́n máa yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ló wọ́n máa yọ kò tí ì tó yọ wọ́n tán. ṣé nǹkan tó tẹ̀ wá gbé mi wá ni pé mo fẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ tẹ́ bá wá bá wọn sọ̀rọ̀ tó bá tún wá kọ̀ jálẹ̀ tó wá sọ pé àwọn ò ní gbọ́ ẹ má jẹ́ parọ́ fún yín èmi máa kẹ́rù mi kúrò lé ni o máa fi wọ́n lẹ̀ máa fi wọ́n lẹ̀ tẹ̀fìtẹ̀fì máa kúrò fún wọn. kò tí wàá tó yóò lè kúrò lé fún yẹn èyí méjì nìkan náà lè wà á lè àwọn bàbá sọ́nà ní títí tó máa fi gbọ́ ọ̀rẹ́ mi ni kò síbi tí màá ti sí ṣùgbọ́n má bínú torí ọlọ́run. èmi máa kúrò lẹ́yìn ẹ tètè bá wọn sọ ẹ bá wọn sọ bí tó ti ń gbọ́ o. àyànfẹ́ wàhálà wà o kí ló tún ẹ léde fraud àti pé kí ló fowó yẹn gan ṣe ná. Ah, Sandra ìbámu kì í má ṣe ojú tó dà pọ̀ wọ́n kí má parọ́ fún ẹ ọkọ mi ni mo kó yẹn fún kó fi ṣe business gbogbo ẹ̀mí ni wípé kó tó mọ̀ má dáwọ́ yẹn padà ní ìmọ̀pá ìṣírí tètè máa tún mi ìmọ̀pá ọ̀gá tètè máa mọ̀. àyànfẹ́ o ò mọ̀pọ́n tètè máa mọ̀ ṣé wọn kọ́ ni accountant ibi iṣẹ́ yìí ni sẹ́ni tí ń bá ṣẹlẹ̀ ta ló máa bí ẹ̀ fún. ẹgbẹ́ kan mo ṣàlẹ̀ bẹ́ẹ̀ kó jọ kó ṣàánú mi àtàwọn staff tó kù ẹjọ́ jájọ lọ bọ́ ọ̀gá ká mo bá dáwọ́ yẹn padà wọ́n dé padà fún wọn. bẹ́ẹ̀ ọ̀gá O mọ pé yẹn máa le gan ṣá. Ah, ah. ìyẹn máa le o. ọ̀gá ah, ó máa le gan ni. ìmẹ̀sì eh, sórí kíní kan ó lè lójú o. ìmúdíkà gan-an ìmúdíkà débi pé kò yẹ ká gbóhùn àṣebí rárá tí ẹ bá sọ fún mi pé àyànfẹ́ lè ṣe nǹkan tó ṣe yẹn máa jiyàn gan-an. ṣé o rí nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé ó ti pẹ́ tó ti ń ṣe àti pé òwe yorùbá tọ́lọ̀ fẹ́ kó ṣẹmọ́ lára wípé ọjọ́ gbogbo ń tó le ọjọ́ kan ṣoṣo ni tó ní nǹkan ó ti pẹ́ tó ti ṣe mí mọ̀ mo kàn pretend ni. nǹkan tó tẹ̀ wá ń dùn èmi jù ni pé àwọn ẹlẹ́ni tó fi tiẹ̀ kó bá àti pé kí ni àwọn fẹ́fẹ́ fi adúrú owó yẹn ṣe gangan. irú question ló ń kí ló fẹ́ fi adúrú owó yẹn ṣe irọ́ ó fẹ́ mi ọmọlọ́mọ tó ti think ahead tó ti wò pé kó o lọ síbi kan kó o lọ establish ara òun ṣé wọ́n fẹ́ ṣe orúkú ni. Eh, bí ta ló máa rẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́tí oníbù. ẹ eh, irọ́ irọ́ a jẹ́ pé ìwọ náà lè ṣerú nǹkan báyẹn ni. no máa misquote me. see opportunity come but once ṣé orí má jẹ́ ntọ́ ẹ ọ̀rẹ́ mi gbogbo wa ni olè ẹni tí lè bá mọ́ bá oníbàárà o. má tọrọ báyẹn adé mi tọ́gbọ́n tó ti bá yọ ah, kí ló dé ìgbà tí mi wá sí wọn tí mi ò wáyé wá sí wọn kú. gbọ́ ṣé orí nǹkan tó jà á ń dùn èmi jù ni pé tàwọn ẹlẹ́ni tó fi tiẹ̀ kó bá àwọn tó dáa dúró kọ́ wa that is just it that is just it. mo ń sè àbí ṣùgbọ́n ṣáàdẹ̀ free àwọn tí. àdúrà mi gangan nìyẹn pé bó ṣe bá ṣe ṣe tó bá yẹn sìn kó bá mi kọ́ pé àwọn èèyàn padà. ọ̀nkú yẹmi ọ̀nkú yẹmi ọ̀nkú yẹmi kí ló ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣé tẹ́ máa máa jókòó ọ̀rọ̀ lílé tẹ́ máa máa wò wọ́n ni. Fíkáyọ̀mí hmm. mi ò kúkú wò ní ọ gbogbo ẹni tó yẹ kí n rìn gbogbo ìgbésẹ̀ tó yẹ kí n gbé pátápátá lórí ọ̀rọ̀ yìí ni mò ń gbé kọ́nà má jẹ́ kí n ọ̀ bá alágídí ọkàn ṣiṣẹ́ ni ohun tí mo tiẹ̀ tó wá rò ní wípé bóyá kí n wá bí àgbàlagbà kan àbí méjì bóyá tábà tó jọ lọ bẹ ọ̀gá ẹ̀ yẹn ó yà á fi sílẹ̀ torí kò yé mi ó ṣàrìyìn báyìí kì í ṣe pé mi náà sùn mi ò fojú kun orin mi náà kì í ṣe pọ́kàn mi balẹ̀ kíní ni mo pè lẹ́yìn tó try number mr Káyọ̀dé ìbílẹ̀ lọ́wọ́ mọ̀ wọn. ẹ ṣe fi máa pe nọ́mbà èèyàn kan ní táìmì yìí táǹtì mi ti wà ń for a very long time eléyìí ò ń ṣọ̀rọ̀ eléyìí ò tẹ́ ń ṣe point rárá ẹ ẹ ẹ kò ń ṣọ̀rọ̀ mo ò dé láìkẹ́ ẹ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu ṣé wàhálà yín kọ́ ló gbáǹtì mi débi tọ́wọ́ yẹn ni ẹ sọ fún mi ṣé ẹ mo ṣe ń pọn ilé ni mo ti disrespect by that i'm ready pẹ̀lú that time ìbájáde kò mẹ́ the next few days ẹ máa wọ́n bá mi di Fíkáyọ̀ ni ṣùgbọ́n ló sọ̀rọ̀ àbí nǹkan mi èmi ah, òótọ́ ni òótọ́ lára àwọn àgbà wọ́n ti ní tí yà ńlá bá bí ní sọ́lẹ̀ kékeré àgórí ẹ̀ èmi ni Fíkáyọ̀ wọnú sílẹ̀ náà bọ́sibọ́sì èmi kúlẹ̀ ẹni tí mo fẹ́ pépé yàrá. shower. But I told you that uh, I'm at a giant club. I know. Ah, baby, you can't leave. What's up? Dúró kí ló ṣẹlẹ̀ yìí? Ṣé o mọ̀ mí ni? Ẹ̀yìn ìgbà tí mo wá mú ẹ̀ ń kọ́, tí mò ń lọ jẹ́jẹ́ mi tó ẹ̀kọ́ ọ̀la fi mí lẹ̀, o tún wá ń náyà láyà, ó pè mí. Ṣé o gbé nínú ìdí gbogbo orí burúkú tí wà tí mo sì mi tẹ́tọ́ ṣe kiri yẹn? O tún wá nígbà tó ń pè mí. Babe, what's happening here? Kí ló ṣe lè? Wọ́tà gàrí ni. Orí ẹ̀ ni ò pé, irú ẹ̀rù náà ló ra òun wẹ̀, kí ni ìyàtọ̀? kí ni ìyàtọ̀ yín wèrè méjì o bá ṣe rí ẹ mọ́ bẹ́ ṣe rí ẹ dàbí wí ilé sórí ìwọ ọjọ́ ti bá rí ẹ máa pẹ́ ni olòṣì olè wéré olè olè òṣì ibi tó ibi bá wà lọ́lọ́ máa takú sí àwọn olórí burúkú. ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ o mo bá dúró tí mo ṣe gan-an. kò tó pẹ́ ká ṣàmà dúpẹ́ wípé kúrò níbi iṣẹ́ mi kò lè ṣe kúrò lágbára ọlọ́run ọlọ́run àpèsè iṣẹ́ mi tó tún dájú ilé wọ̀ lọ́mọ àpèsè ọlọ́run kò ṣe gbówó ọlọ́run kì í ṣọlẹ̀ ẹ fà mọ́ ọ̀rẹ́ rẹ̀ tó irúfẹ́ wo ni ó wà láàrin wa àti ọkọ ìlú jẹ́ pé ọ̀tọ̀ lèèyàn tó náwó ọ̀tọ̀ lèèyàn tó ń jìyà. wo ọ̀rẹ́ inú mi ṣáà ti wípé mo rí owó rèsì fọkọ mi tó yàn fi lè ṣe business sórí owó tó ga sọ yẹn mo máa rí dá padà láìpẹ́ nǹkan kékeré ni. Ah, fẹ́yìn ìka o orí ẹ̀ lèmi ò ṣe tí ì máa rí ìdè. mi àti ìfẹ́ mi ń tẹ̀ mọ́ ìfẹ́ ti sọnù ah, mi ò tẹ̀ gbogbo tó ṣe mi ò lè ṣe. Ah, what kind of love is that? jọ ṣé irú ìfẹ́ wo nìyẹn? is that love of stupidity? òṣìlá tí yẹn ṣe ẹ̀gbọ́n fi káyọ̀ mi mọ̀ nǹkan tó ń ṣe wọ́n bóyá wọ́n dẹ̀ ní brain touch because i don't understand why she's going to go to that extent to go to ah no no ah òṣì oh, nìyẹn o. ẹ <sighs> wò eh, ẹ dúró ná ẹ wá èmi ò rí nǹkan tó bad nínú nǹkan tí ẹ̀gbọ́n Fikáyọ̀mí ṣe yẹn náà she's just in love èmi gan mo lè ṣe irú ẹ̀ ṣé bọ́kọ ẹ̀ ló ṣe é fún kò sí nǹkan tó bad níbẹ̀ bọ̀ nǹkan ẹyẹ kan ṣoṣo tèmi kan rí tó dùn mí nínú gbogbo nǹkan yẹn ni wípé kọ́kọ́ adúrówó tó tó bá yẹn fún bọ́ọ̀dá yẹn kó dẹ̀ má rí nǹkan gidi kankan fi ṣe àkí ah, ah, ló ṣẹlẹ̀ bọ́dá yẹn ní problem. ó ní problem lóòótọ́ èmi o èmi àṣàkẹ́ mi ò lè bọ́kùnrin jìyà débi pé màá dídé wá mú owó màá kó fún wọn tún wá lé mi kúrò níbi iṣẹ́ ọlọ́run má jẹ́ over my living body mo ṣe kọ́ni jésù pé ọlọ́run má jẹ́ tó ìwọ náà pé wọ́n love wọ́n máa like love ayé tí wọ́n kọ́kọ́ wá love ni but wọ́n mi but seriously what is your problem if time tó bá ti sọ̀rọ̀ ọkùnrin wọ́n dàbí pé ayé tó kọ́kọ́ wá àwọn ọkùnrin yẹn wọ́n gbé lọ síbi kan wọ́n wọ́n wá dì ìgbé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ rẹ̀ I don't like it young talk about ọ̀rẹ́ mi ilé ayé mi ilé mi ọkùnrin ọkùnrin. I'm with you my darling love. You understand? Love is sweet, love is good. But right now, I don't give a day a half. Lord. How do that make sense? Ah. Uh -uh. I mean, come on home. The one year. ẹ̀rọ ìgbúrọ̀ mílíọ̀nù náírà. Hello? Hmm? ọ̀rọ̀ ṣé àmì lọ́la. Ah, okay okay ten o'clock is fine yeah it's fine. Uh, excuse me. Is she? Yeah. Yeah. Hmm? is that? tó pè mí àbí. ẹ ọ̀rọ̀ ṣẹ́nu ah. yàrá tí wọ́n ti mú kí n lọ ní wọ́n pè mí fún yẹn. ọlọ́run kò jọ ó jẹ́ kí pẹ̀lú ìbọn sí o. àmì lè máa jẹ́ ah, ní jésù. kàmí oníkà one ten lọ́la. ní ten o'clock mm, ìwọ tó dẹ̀ kí n tètè jí. ìfà eh? ah! ńlá ni mo pàdé yìí tí n bá sọ yéèyàn tí n bá ìfagídí rẹ. ìwọ náà mọ̀ pé ìfà ńlá ló wọlé tó ẹ̀ wá. ìfagídí ni. tó bá wá fara balẹ̀ pẹ̀lú mi màá fowó bá ẹ jẹ I will spoil you silly. ẹ jọ ẹ jọ kí ni nǹkan tí egbò mi ṣe tó náà ò lè fàárọ̀ ṣo mi èmi ò ní farabalẹ̀ kí n kú tí màá farabalẹ̀ kórúkọ mi rò mí kówó jáde lára mi kówó yẹ èmi náà ẹ wo mi ò fẹ́ ná pákéjì mọ́ mi ò fẹ́ ná scope oyin fíltà mọ́ ná tẹ́lẹ̀ gbèsè kankan ó kàn fọpọlọ gbé ní bọ́ọ̀dì ní nothing nothing àní ah, kí ah, oh, mi náà ti ẹ̀gbìn kí nǹkan jáde kí mi náà jáde ní àjọ ọmọ kí náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó omi sáré kẹ̀ kí n change voice ìyá ló jẹ́ kí yẹn pariwo ẹ̀ nípa yẹn ara máa wà mí báyìí iṣan wa yọ mí àgún àmọ́ sorry ìyá <laughs> ni kí gbogbo ẹ jẹ́. kò sí problem ṣáà ti máa múnú mi dùn kó máa ṣe nǹkan tí mo fẹ́ fún mi ah. kò nífẹ̀ẹ́ mi dénúdénú kò dẹ̀ máa ṣe nǹkan yẹn fún mi gan-an tó máa bó ṣe kinní yẹn fún mi ìwọ ló máa máa jẹ́ bẹ́ẹ̀ a ti sọ pé ṣe kinní yẹn fún mi wà máa ṣe fún mi ni o. ẹ gbà pé nínú pọmọpọmọ abuké lọgà máa ń rún jẹ máa lo ẹfun ẹ jẹ kó máa mọ́ra ó lè máa dún bí ìfẹ́. torí màá rún ipa tó wà fi ìfẹ́ èmi òun kò fẹ́ dọ́sìn ni o àwọn ọmọ tó yẹ ìfẹ́ kọ́ mẹ́kọ̀ọ́ yàrá lẹ́ẹ̀kan sí mm. yàrá lẹ́ẹ̀kan sí mi ni one three hours di alo eli ọ àmì ló di o eli. ẹ ti kú yẹn. níbo lo ti ń bọ̀. Ah. kí ló táyé ẹ̀yin obìnrin rí báyìí ó dà ibi iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí ibẹ̀ ni mo ti ń bọ̀ àbí kí n má ṣiṣẹ́ mọ́ ká tún padà sàlábọ̀dọ̀. ṣó wàá gọ ọwọ́ ẹ ni. wúyẹmí. kí ni kí ló ń gbòòrùn lára mi. ṣé lára ẹrù bí ẹni tó ẹ̀ṣẹ̀ kó lọ́dọ̀ obìnrin. owó yẹmi. tó o bá tún owó yẹmi máa yẹ̀yẹ́ ẹranko ara tèmi nìkan tó mọ̀ ládùn obìnrin mo lọ fara kó omi ọyàn. yes i'm done. ah ọmọkùnrin ti fẹ́ bẹ̀rẹ̀ ìkùnrin àbí ìkọ̀kọ̀ onígbómi kó tún gba sọ̀sọ̀ ọdún ẹ̀. ṣé máa parọ́ fún ẹ ògbójúmọ́ bí wọlé o tó fi ògbójú wọlé ní fẹ́ yíwọ́ o. àwọn tí bá ilé bá ti pẹ́ńtà bá yẹn ògbójú yóò máa fi wọlé wá kí ló wá kí ló ṣẹlẹ̀ tí ó ti gẹ̀ẹ́jà ni mo kàn ti gbogbo ẹ̀ bọ̀lẹ̀ pé alásán ó dá gbogbo ẹ̀rù à fún mi gbúdọ̀ gọ́ra mi ọ̀gẹ́ street gbúdọ̀ always oye. ọmọ bọ lóòótọ́ èmi mọ nígbè kò ṣe o àmọ́ kò mi ò rò pé ó yẹ kó go to this uh, length now normal èèyàn ń gbé sisi màmá èbó wa ó sọ fún mi mo dẹ̀ nígbè kò ṣe you understand me but yìí ò ní pé kó gbé kó supersede ti lè náà you understand me sìn wọ́n náà ló sọ pé ọmọdé yìí ṣe nọ́mà pẹ̀lú ẹ láti lẹ̀. bàbá gbàgbé. ẹ bọ́ọ̀lù ẹnu mọ́tò ẹ jàdá ọmọ ló ṣe nọ́mà gbogbo rẹ̀ tó ń rìn tó kó wá fúlù ẹ náà àfọwọ́ yẹn ṣe ń rìn náà oh. agbóhùn tó ń wọ west main ni akọ àṣejì dúdú kó lọ kó mu àti padà sí sport two ah, mo dẹ̀ ẹni ah, oh. tó ń sọ ah, táńṣó ń wọlé dédé wọlé mu ọ̀fẹ́lẹ̀ òkú bàdé ni ṣe nọ́mà nọ́mà náà bàbá ìwọ ni mo wé máa ṣe. nàgbọ́n ìwà ló bẹ̀rẹ̀ o ti jẹ́kẹ́ ìtú sọ fún ẹ lọ́wọ́ kan ọ̀rẹ́ ẹni ò da lọ́nà o bí ẹsìn tó ń sọra nìyẹn ọ̀rẹ́ ẹni ò da ṣé kí ni. ẹni tẹ̀lé ẹ̀fà sọ́nà o na ẹ̀dọ́. o lè kú lórí ọmọ tó wà ní. ẹ mọ o. ìyàwó ni. ìgbà tó wà ní ẹ̀wọ̀n wa ń bẹ̀rẹ̀ ìdọ́lá ń takọ́ sí. báwo ni ọkùnrin bá ń ṣe. mi ò lè walk kí n fi ilé mi sílẹ̀ kí n máa kó bọ̀ ilé ẹ̀ ah it's not visible now. there is nothing impossible in this life kí ló ní tí o sì mẹ òkè tí o bá sí bẹ́ẹ̀ máa make it available máa provide it. <laughs> bọ́sọ̀ mọ̀ mi ì mọ bí ilé ẹ̀ ṣe rí sílẹ̀ ẹ̀ tóbi because nìkan lè kó gbẹrù kíkan máa ní ní ìlè kẹrù kó bí yìí nà. i'm done with this kí n máa yọ wá bíbá wa máa bá ẹ yẹn you understand ní kí n bá ẹ nílé tí bá ń bọ̀ láti ibi iṣẹ́ àbẹ́ni wẹ̀ kí n pè ẹ́ ló bébí mo ti ń bọ̀ pálọ́ yá mi kó bá mi ṣe kalẹ̀ pẹ̀lú ẹ̀gúsí ọ̀tọ̀ bá rí ìṣàpá tó ní irú adé ló nǹkan mi láti ẹnu staircase wọ́n máa kó ẹlẹ́gbàá lọ sókè wété wété lọ sókè báyẹn ju kí n ṣe máa bọ̀ bí kan ti kíní ẹ̀ ló ń dàmdà ní sọ̀sọ̀ ẹ̀. ẹ má bínú nígbà tó ní kí n máa kó bọ̀ ní ẹ̀sìn ìyàwó ilé wa ń kọ́. ṣé ìyàwó ìwà ni máa. dẹ́bi mi ṣọ́ọ̀bù orí mi gbé ìgbà tí mo ti fẹ́. irọ́ ni. mi ti pàdé ìwọ ìfẹ́ ayé nígbà tí mo fẹ́ ni. Oh. mi mọ tí wọn lọ wà láti yọ tó fi yà jẹ mi tó yìí. Oh. àbúrò ẹ gbígbé kúgbé mi ṣe wàá pàdé ìwọlé ẹ kìí bẹ̀rẹ̀ láì mi. irú tí mo kọ́kọ́ gbìn yàrá dáadáa ni kí n má fi ṣe tó bá di kàrá àgbẹ̀dá máa lé sí bq eh? kí ló ń ṣe ní mímbìlì náà kò wúlò go padà sí bq o gbalẹ come inside the house ṣe mo fẹ́ kó kó wa lé níbẹ̀ nígbà ìyàwó kó lọ lé ọkọ move into the house take charge be the woman of the house come into my life come into my home come into my world and then take charge without jẹ dáadáa rẹ you know wà ní tẹ́lẹ̀ tó wà léyìn òwúlò wọn ní wọn gbọ́ngàn níbi ayé mi tí wọn bá yà ti promise pé gbogbo nǹkan tó ṣe lé níyàwó àṣẹ fún mi. ṣèbí owó ni. mo kí ni bá ṣe ń múnú ẹ dùn ìwọ náà wà lórí ìdílé. àjọ pọ̀ ṣe mi yà. ìgbà tó máa ń mú díẹ̀. adébí ah. náà máa ń di. mọ́mí ó pẹ́ ń tẹ́lẹ̀ lóṣù rẹ̀ mo ti ń lọ. ẹ má lọ. kí n máa lọ. wá jókòó. sọ. hi. olórí lọ́bẹ̀ bóyá onílò. onílò. oyin ọ̀rẹ́. ìlú òdùgbẹ́ wọn lọ́wọ́ mi. oyin ọ̀rẹ́. ìsìn ọkọ̀ onílé àtàwọn lọ́wọ́ yàn. máa lọ́wọ́ èyí. sista mi máa láì kiri ìkẹ́. ó <laughs> ṣe kí ló jẹ́ pé nǹkan tí n bá lò ló máa ń wù ẹ́. tọ́rẹ̀ lè fi jẹ́ gbọ̀mùnà ṣé mo lè gba orin yìí. ẹ ọlọ́run máa ń ṣe lójú kòkòrò. anyway màá sọ fẹ́ni tó bá mi ṣe kó bá mi ṣe tiẹ̀ náà. ṣé o ti wà ókè. ọlọ́run máa ń ṣe lójú kòkòrò. ẹ kúrò o acabou acabou é o ẹ kò tí ara o kò tí ara mo bá yín please. ẹ káàbọ̀ mọ́. <coughs> Um, àlejò pàtàkì ni mo mú wálé o vip náà vvip lálejò fún wọn wálé. ẹ̀fọ́ ni ẹ̀dọ̀ sọ fún apá máa lálejò àbá ti dáná lẹ́dẹ̀ẹ́. mo ti sọ nìyẹn. anyway ṣé wọn kánjú. kánjú kẹ́ wọn ò mọ bó ṣe ń kánjú problem tó ní nìyẹn make up ojú wọn in two hours la fi ṣe àti láti ní sùúrù gbogbo wà fínífíní ni kó má kàn kánjú rárá ẹ̀yin ni kẹ́ ṣe kíá. yes ma ẹ jọ̀ọ́ máa kí ni ká ọ́fà yín mà. ṣé wọ́n ní bóyá chinese sàn. Ah. kò lè mọ̀ sí o chinese báwo ah, wọ́n rọra jàmàlà àti wíwú jẹjẹ o. Àmàlà tí odulo mo se. Mm, ah, Chinese girl. No, I don't like local dish. No, I don't want. Um, um, bóyá kí bí a kẹ lọ bake anything be pastry. pastries. Mm, eh? bóyá mi pie or cake yeah. you know be strawberry cake yeah. or something mm. or new local dish. <laughs> àbúrò jọba mi lọ sí kitchen kó bá mi prepare nǹkan tó máa jẹ fún wọn. strawberry cake. dọ́pọ̀ pọ̀ please. Uh, make it snappy, uh-huh. please. Oh, we have spaghetti. You know, maybe you can just make. Okay, can spaghetti. Yeah, noodles, please. Mm. I don't hmm. know. Oh, she's so clever. Oh, she's clever. ẹni tí gbogbo ayé pè ní madam anikere. wow àwòrán. mo ti máa ń gbórúkọ yẹn ó ti pẹ́ gan-an. Hmm. nice meet you ma. i am so so popular. everywhere so so popular. who don know you. everybody dey see me. ẹ káàbọ̀ mọ́ ó ti ṣe onírin láyé ó ti wọ̀yọ̀wọ̀yọ̀ nìyẹn aniki ìrìn máa ń gbé rẹ o ó dùn pa she is beautiful inside out. sori mo sọ fún ẹ mo ní àwọn mi lọ́yàyà mo mọ bó ṣe ń kàrà mú nǹkan hmm. very respectful very loyal very humble very homely ó mọ gbogbo ọlọ́run kọ̀ fún wọn ni so mi ò pé lílo wa ò ní problem mm. fọkàn ẹ balẹ̀ I told you you come in on me anyway um, ìyàwó mi kejì rẹ hmm, eh, ó dẹ̀ ti kó wálé nìyẹn mm. òun mi ò ráyè gbá lọ ń yọba ó ń yọ wá mọ́ ẹ̀rù kún sálẹ̀ ní nǹkan mi she is hmm, back home permanently mm. her baby is here to. I'm not going to rise to clean you. Hmm o o má bàa mi jẹ́ yìí lọ kò sí ọlọ́run kò lè ṣeré kó má bàa yọ pẹ́lẹ̀ ẹni kọ́kọ́ bímọ òun ló lọ kọ he who born first who knows man ọ̀rọ̀ táwọn lẹ. oye ẹ so ẹ bá wa sọ̀rọ̀ kẹsì tán tèmù ẹ tó wà máa bẹ̀rẹ̀ ẹ yẹ kí iṣẹ́ fẹ́ ládàlẹ̀ kò dẹ̀ mí so báyẹ bá um, senior colleague sorry <laughs> báyẹ bá wa sọ̀rọ̀ kẹsì tán tèmù ọ̀gá tó máa ṣe ẹ náà gbé mi ẹ náà gbé mi fẹ́ ṣe ẹ bá wa sọ ẹ bá lórí náà ṣe mítì náà kí a fún mi ní déètì ẹni máa máa lé àtẹ́tẹ́ máa lọ́la ó tó pín ọgbọ́n ṣe tó pọ̀. kíkáyọ̀ ọbẹ̀ ìbò ti tutù jù. ó ṣe bí òde bóyá ṣe sun sun sun i don't like this ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ó gbóbìnrin wálé òun ní kankan ṣe sí ẹgbẹ́ fún àwọn ọgbọ́n òun ní kankan ṣe sí ó gbọ́dọ̀ kò sí bí owó ń káwọ́ lé no i don't understand sórí ọ̀rọ̀ yìí ti sú mi ó ti sú mi débi pé ojoojúmọ́ ojoojúmọ́ làǹtí máa fi máa ké inú ilé lọ́mọ máa ké káàkiri. mi ti mọ̀ pé mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí i'm just tired. jẹ́ kí n sọ fún ẹ fẹ́ pé èmi nìyàn bá try rọ́bìṣì ọkọ ẹ̀gbọ́n tèmi anyways mi ò tiẹ̀ lẹ́gbọ̀n má ti lù pa má lù dẹ̀ má lù ayé onítọ̀hún bàjẹ́. let me tell you something wọ́n ní pé dàda ò lè jà ó ní àbúrò tó gbójúlé wọ́n ẹ̀yin gbọ́dọ̀ àbúrò tó gbójúlé there kí ọkùnrin máa burú o. orí burú gan. like seriously ọkùnrin burú ìtètè tí wàá sọ yìí lásán ó dẹ̀ ń jẹ́ kí n máa hate gbogbo ọkùnrin pátápátá ìyẹn bí pé ọkọ ìgbọ́n ẹ lè ṣerú nǹkan báyẹn. kò lè má rí bẹ́ẹ̀ ṣe bí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo ní ọkùnrin tó bá lówó lọ́wọ́ oná máa ń dà ìwọ níwà ló máa wù tó wà ti wà lọ́wọ́ báyìí jágbajàgba jàtìjàtì náà máa ń ṣe wò ó mọ̀rẹ́ ẹ ó gbà tí mi kò ṣèyàn bẹ́ẹ̀ ó náà ó wà kẹrin ó já ẹ lójú báyìí. sori piece of advice tí mo ní fún ẹ ni pé tètè a lọ sọ fún àǹtí ẹ kó wá nǹkan míì ṣe tètè. Eh, eh, eh. all these things people are saying people are prolonging it ẹ̀pù lọ́gẹ̀ ni kò sí nǹkan tó kù ju bí kò sọ fún pé ọ̀rẹ́ mi o mo fẹ́ gbọ́ ẹ̀gbò jẹ́ ká lọ sílé yẹn àtà hmm. bẹ́ẹ̀ ni ṣé wọn náà wà lórí ẹ̀ ṣe rọ́bìṣì ni wọ́n sọ. Eh, àwọn ọmọ àtàkì ni àwọn lu. my baby tani ìgbà fẹ́ tí n bá fẹ́ náà i mean who is that person that could have made my life better Cousin. you know what i love you so much. love you more baby. Hmm. kò tell nǹkan tá a it away." ìfẹ́ òtítọ́ wé ńṣe ló dàbí ọ̀gánmọ̀ láàrin ọ̀pẹ tó ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde. Hmm, ṣòro tí ayé bá ń jẹ ayé kódà kó má jẹ ayé mọ́ bí ọtí rẹ̀ kò sí kò sí òyà náà láyé tó lè yà mí àti. mi ò we are together forever. thank you gbólóhùn ọ̀rọ̀ kan lọ́lọ́run fi dá ayé hmm. wọ́n á sọ gbólóhùn yẹn sínú ayé ẹ̀ lẹ́yìn ọkọ mi láti òní lọ kí gbogbo rere nínú ayé kó máa wá ẹ rí. àmín. láti gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà rẹ̀ kó máa fún rere wá ẹ rí. àmín o. agbára ọlọ́run ikú òde wà ní láyé wa. àmín thank you my baby. Yeah. Sísítà <sighs> ah. ah, ah, mi, kí ló tún ké báyìí? Fíkáyọ̀ kò lè yé ẹ. ó dẹ̀ wá yé mi o ṣé torí bígbọ́n mi tọkọ yín gbé wá sílé. ọmọ yẹn mi mi yẹ jẹ mi o. ti o ti ẹyin ti tó ẹyin ìgbà tí máa ń gbé ìyàwó ti tó. ìyá jẹ mi. ìyá mi jẹ wọn. ìyá kò jẹ ọmọ yẹn rí. ìyá mi jẹ wọn orúkọ Jésù. ọmọ ti tó ti tó ti tó tẹ̀lé kí n jáde tí mo tún bá irú situation báyìí ṣé ọkùnrin máa lè jáde báyìí. ó ti tó i'm fine are you sure. yes. ti tó ṣẹ́gun ti tó. okay you can go i will be fine. ẹjọ́ ó ti tó ṣẹ́gun. yes ọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ tí ń sè. okay okay mo sunkún. ṣe promise mi pé mi jẹ tún kí ebi ẹsẹ kékeré mi kó ẹbí ah! ti tó. ah babe <laughs> kò ṣe é mé kí n jáde mọ́.

one over you want to see every total package tí mo enjoy one over stumble on it eh? òṣìlẹ̀kùn òkọlẹ̀kùn no manner no cutty no, no, no, no, no, no prestige nothing in your head so wàá dín nakedness bẹ́ẹ̀ ni mi sè how how do you want me to feel about it eh? mo ń gbọ́ kí wá jẹun àbí ó tán òpònú ayírádà oúnjẹ náà ni oúnjẹ náà ni kán wá jẹ oúnjẹ jẹjẹjẹ àrílá rẹ òpònú ọ̀dẹ afọ́fúngbé máa mú aṣọ àpá àtọ́lé amukú mẹ́kọ̀ọ́ ajímárò orí aláìníláàkáyè kí wá jẹun ni oúnjẹ wèrè náà ló jẹ jẹjẹjẹ oúnjẹ àwọn ẹgbẹ́ ń jẹ kiri ṣùgbọ́n táwọn ẹgbẹ́ ti bí odó síbi òun ti ń jẹ orí burúkú kiri bá a kún ní ti bí náà ya ẹ̀rọ mọ̀ ṣe i'm tired spinning me small small ọ̀dẹ̀ okonu oúnjẹ ti bí o lè fihàn oúnjẹ tọwọ́ o lè fihàn ẹ tó tún wá sàmì lóúnjẹ gangan tó múnú mi dùn o tún bátìn o tún já wọlé mọ lára tó tún wá nìkan tó fún mi jẹ ni àbí kí lára ara ẹ ẹ òwúrò o kò tí wọn tó ṣé mọ́tò náà tó jẹ máa wọ yàrá ìmọ̀ ìdẹ̀fọ́sí àmọ́ tí kò wo ní ilé ayé ẹ ní ilé ayé má tún padà wọnú yàrá ìmọ̀ nífẹ̀ẹ́ rí yàrá ìmọ̀ mo ní kọ́ lọ bá búrẹ́ bọ́sùkọ́ tàgẹ́jọ ọmọ ẹ̀ṣẹ́ mi ò tíráì ni màá sí dàkúnlé ajá fún ẹ o màá lọ sí ẹmọ́lé ajá o èmi ò ráyè rárá o. máa yọ ọ́ nìfẹ́ máa tó ní máa ṣubúlọ gẹ́tí jáde kìkìkìkì ẹranko dákìrì ẹ lórí. bébì àbínú jáde bínú. kò jáwọlé anyway tí a bá lọ tí wọn fọwọ́ ẹni bẹ́ẹ̀ dùn wà kọ́kọ́ lẹ̀kùn I mean it doesn't make sense má bínú bíbí mi má yẹ kó bá fa jíjẹ lórí burúkú yẹn ti lẹ kó ní àmọ́ tí lè fi wà náà. kò wá mọ́. ó lè wá olórí burúkú náà lè wá ah baby hmm. do me do me as you like hmm, hmm, èmi náà rẹ́dì fún ẹ ah àjọ má tún bẹ̀rẹ̀ àwọn tí kò ní jọ stop stop. <laughs> jẹ́ kí n ṣe jọ. ó ti tí kò ní bẹ́ẹ̀. Ah. bébí mo ní kí n béèrè pé tibí ń kọ́. ewo ni ẹ ewo. ala ewo. lot. mo ti sọ pé kí mo máa fún ẹ náà. ọlọ́run yàtọ̀ sí wọn. fẹ́mi ni mo promise ẹ. gap ìwọ àti wọn from here to yagini wíri ni wọ́n wọ́n lè gbá ẹ kí ni máa kú sí. ibi tí mo máa kú sí ni. mo ṣàtúnṣe ẹ kárakára. times without number ni mo ti sọ fún àyànfẹ́ yìí pé mi ò fẹ́ rí pẹ̀lú ọmọkùnrin yìí even kankan tó fẹ́ra wọn mo sọ fún yín pé ọ̀n gbọ́dọ̀ fẹ́ra wọn mi ò fẹ́ rí pẹ̀lú ẹ̀ ó yín sí sí pòun lòun máa fẹ́. àti sísítà mi kò ní láti wáyé sí sísítà mi kẹ́ bá wọn sọ because ojoojúmọ́ ló fi ń ké ló fi ń sunkún then get worse every day by day. ó ṣe ìbẹ̀rẹ̀ ẹkún ni o ó ṣe ìbẹ̀rẹ̀ ẹkún ó sì máa sunkún yẹn tó máa tẹ́ lọ́rùn ah. because ní ti tèmi èmi ò ní nǹkan tí mo lè ṣe sí ah ṣebí torí ti tẹ̀ ni mo ṣe wálé àtijọ́ tí mo ti dé mo ti pè é pé mo ti wà rán ṣó yọjú sí mi ó ń sọ fẹ́mi pé òun máa wá òun máa wá òun máa wá ló ń sọ látijọ́ kò yọjú sí mi ṣé èmi ni máa lọ rí àyànfẹ́ ni. okay well tí bá délé máa bá wọn sọ̀rọ̀ because ẹ ní láti rí rọkẹtì ẹ bá wọn sọ nípa ọkọ wọn yìí. ìwèrè ọkùnrin tó gbé sílé tó tó tó sọ pé òun fẹ́ ṣé ṣé ọkọ nìyẹn àbí jẹ́ ń gbádùn wò ó lókìá alátiṣe ara mi ló máa mà tiṣe ara ẹ nǹkan tí máa ṣe inú mi ló wà ìwọ fi àwọn méjèèjì sílẹ̀ kí n tó padà ah, wọ́n á gbà that boy máa jẹ́ kó mọ̀ tí mo fẹ́ kẹtì ẹ̀ ṣe gangan nìyẹn kó mọ̀ pé yes a ní òǹkù kan tẹ́ pé inú wọn fi wá ṣe eré àtọ́ because ó ti súyàn ó ti súyàn oríṣiríṣi nǹkan la kàn ń rí. máa wò ó tí ẹ fọkàn ẹ balẹ̀. èmi ò rí o <laughs> èmi ò rí o ò tí kò tí ò tí dìdí bá. ọlọ́run mo kọ tó ṣẹlẹ̀ hmm. rárá kò ní kí n lọ lélẹ ni rárá. <laughs> a ò lè lọ gbọ́dọ̀ tí dìdí bá sẹ́yìn ta ló ń kú. o tí ọ̀rọ̀ wa o ah, ìyẹn ń gbà ìfọ̀kàn. tàǹpọ̀ hmm. èèyàn ni àbójú ń dùn ẹ̀ kó lo oògùn pé yóò ríran dáadáa. ẹ ẹ mi ò mọ̀ pé iná kí mo pe. mọ́ńkì ni. then kí ló ń ṣe nílé dúró ilé wo ilé ẹ̀yà mi. ilé mi my own house my ye my house inú ilé mi gbọ̀ngàn kí ni ilé mi kí ni kí ni kí ni kí ni ṣe nílé mi. ẹbí ẹ wá ní ṣe bẹ́ẹ̀ mi tí mo kó wá nílé ẹ ni ó béèrè ọ̀rọ̀ ni màá dẹ̀ fún ẹ lé sí i. And so we. that's my baby it's called TB. You to ya. ìlú tó bá tiẹ̀ dẹ̀ pé bóyá àgbàlagbà ni kò yẹ kó wá tọ́jú ẹ̀kọ́ ní kó máa jókòó lè tó fara yín lẹ́lẹ̀ àdísọ̀ ẹ̀. ìyẹn ọkàn ẹ. bẹ́ẹ̀ni sọhùn ṣòro kó jọ̀wọ́ wọ tíṣẹ ò pé yìí iṣẹ́ yọ̀bọ̀yọ̀bọ̀ òṣì ṣé òṣì kò ṣiṣẹ́ fún wa ò ní ṣiṣẹ́ ò ní lè ṣiṣẹ́. káàkiri gbọ́wọ́ kó mẹ́ gbọ́wọ́ kó mẹ́ gbọ́wọ́. Sweetie, má dá lóhùn, wọ́n máa wọ́n tiẹ̀, wọ́n máa wọ́n tiẹ̀, wò wò ní problem o. Dear, hmm? who is this? Hmm, I don't even want to start. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ti. Ṣorí bọ̀bọ̀ yìí. <laughs> Mi mọ mi mọ nǹkan tó dé tí mo jẹ́ kó fọwọ́ kàn mí the first time. Ó dẹ̀ kí first time yẹn ó ti high because performance ẹ̀ ń jọ yẹn ó fẹ́ gauge but you know. Hmm. Ah, ó ṣe iṣẹ́ yẹn gidigidi but mo ṣọ́ọ̀bù ó ti enhance our enjoying oníṣẹ́ yẹn ṣe tó ṣe fẹ́ tó ṣe fẹ́ dàbí tòótọ́ àṣẹ bu ni tó bá dẹ̀ ìyá kọ̀ máa ṣe gbogbo amárìyàn láyà èmi ò mọ bóyá mo mọ problem ẹ o wá wá wá wá wá ṣé mi ló ń sọ fún pé nínú ilé ẹ nínú ilé tiẹ̀ kì í ṣe fault ẹ nà ṣèbí mi tí mo kó wá nínú ilé ẹ ni tí ìbá ṣe bẹ́ẹ̀ ṣọba máa sọ̀rọ̀ sí pé nù lọ́yà náà lánà ni wọ́n wá mo dẹ̀ sọ fún ẹ sí pé mi fẹ́ wá o ìwọ ló ń sọ pé ẹ kì í ṣàmà kóbọ̀ kì í ṣàmà kóbọ̀ ló lẹ́nu ẹ kì í ṣàmà kóbọ̀ èmi máa tó kó kúrò nílé and the next thirty minutes i'm leaving this house. dé ti gbẹ̀rù dání ti bí tó ti lé kúrò nílé ẹ̀ ẹ̀dẹ̀ kẹ́ni mi ọ̀hún ẹ̀ bí kò mú ẹ kó lé kúrò yẹn o. so gbọ́dọ̀ kí ló lè rí ṣé mi jẹ́ tó fẹ́ máa rìn gan ṣé mi jọ ìyàwó ni. lẹ́yìn ibi rọ́ọ̀tù wáyà. farabalẹ̀ o uh, fọkànbalẹ̀ o. babe sorry èmi gbà pé pass ẹ tó bá tiẹ̀ máa bí o tiẹ̀ fẹ́ play game kò ń ṣe ọ̀dọ̀ ilé tó ti tán ló máa wà lọ òye ẹ̀ because mo nǹkan tó fẹ́ tún ṣe láì lè mí you understand me so mo wá wò wípé being the kind of person that you are kò sẹ́ni tí ò ní past èmi nígbà kí past ẹ òun wáyé òyìn wọn lè rè wéré wéré kó padà àwọn nǹkan tí ò ní láárí àwọn oníwọ̀n wọn kàn wá dáadáa ọ̀bùn kò pàdé wọn gbà yẹn mo rí bí past bí past mo rí so èmi wá rí pé and then moreover in life ṣé orílẹ̀ ayé tàwa yìí nù eh, àjọjọ máa ń dùn nìkan jẹ́ kílẹ̀ fẹ́ bọ̀dà wíwo yẹn àṣàyè mi ò mi ò bínú because initially mo fẹ́ bínú tẹ́lẹ̀ but mo wá rò wípé ah ah is my baby my baby of all people that cannot get. kí ló tó fọwọ́ kàn mí à kí ló fẹ́ fà ó lè fọ ìwọ náà lè wù tó fọwọ́ kàn mí. tó bá sọ pé o fẹ́ máa lọ you are an adult you are matured enough to decide what you want to do with your life i cannot force you to stay if you want to go understand so mi ní sọ pé kó má lọ bọ̀ ọmọkùnrin bẹ́ẹ̀ inú bínú kí ni ti lórí ibú kí ni tàǹjọ sọ yẹn. sọ ọkọ mi ò gbẹ náà kí ni. owó ni. owó. èrè ebuku. ìgbà tó ti wọlé lẹ́ẹ̀kan tó wọlé bíi tìmọ̀ tán náà ní two zero yẹn ni wọ́n ti mọ̀ pé <laughs> bọ̀dá ẹ lè rí. má fẹ́ lulu wọn dáhùn lórí wọn jẹ́ kí n sọ fún fún mi. wọ́n wọ́n wọ́n wọ́n jẹ́ kí n fún ẹ ní in the next thirty minutes mo máa kúrò nínú ilé yìí nọ́mbà wa tó wà. tí bá dẹ̀ ti kúrò má pe nọ́mbà mi mọ́ má ever try phone mi má ever try phone mo ní kó má fọwọ́ kàn mí mọ́ ṣé wò ó gbé three is a company tó o jókòó sí wa. I'm used to touching. Stop touching, don't touch me. Tell me it's over. You ain't doing nothing kò mọ̀ kankan ṣe tọ̀nà. Ó kọ̀ máa ó. Ìbàdàn fún ẹ ní visa sí. Country eh, state wọ̀ ọ̀gọ̀ lọ ní US. New Jersey ni ibẹ̀ làwọn pàdé mi wà. Ah, tanu mọ̀ mẹ́. àgbẹ̀bí New Jersey ni salad wa. salad. ẹ DJ. DJ salad. ẹ ṣé lè ya. ṣá. Ah, pàdé mi gan ni so ó ti ní kò sí pé kò tó bá ti gbórí wọlé everything ti lọ. àdìkò bẹ́ẹ̀ mi náà ṣe wípé ti ẹ̀ fún mi visa. ọkàn ìbalẹ̀ o mo travel. ọkàn mi balẹ̀. àwọn ọmọ yọ. kò sí bó ṣe lè tọ́ bá ti ẹ̀ fún mi visa bí ṣe wà yìí ọkàn mi balẹ̀ fún àwọn tó máa ra tíkẹ́ẹ̀tì rẹ̀ ẹ̀yàn ọ̀yọ́ ọmọ gbogbo ẹgbẹ́ kan gbalẹ̀ wọ́n mọ̀ yàn náà gba àwọn èèyàn ní òmọ yán fi yẹn sí àwọn láríwájú ọmọ agbáláyà iye gbọ́lá ọmọ ọba ẹ̀ pé ìṣòro táwọn èèyàn bá sanwó tíkẹ́ẹ̀tì mi mm-hmm. wọ́n tún fún mi wọ́n tún máa fún mi ní PTA. ok kò sí problem ká ní pé yẹn ni kò sí wàhálà kò fẹ́ travel tí bá ti padà àsọ̀tẹ̀ out ní ìjẹsìn ló máa wá ibẹ̀ làwọn pàdé mi wà DJ Salad wà ní jẹ́sì ó máa take ẹ̀gbọ́n everything ṣe gbogbo yẹn ọ̀tẹ̀ ṣe wàhálà ìwọ má wọrí já máa ṣe. lóye ìgà lóye ìgà ìwọ ṣáṣá máa ṣe dáadáa. Hmm. so ó mọ ó máa yẹ help me pẹ̀lú tíkẹ́ẹ̀tì ọmọ kò ó mi ò tí ì pè. ẹni tó máa help ẹ. Ah, tó máa ọmọ ah, tó jẹ́ ọmọ aṣọ fọ́ọ̀lẹ̀ ó máa fún lórí tẹ́lẹ̀ ní. ẹ lò ní tíkẹ́ẹ̀tì ticket right now sí nítorí high season four fifty ni mo dẹ̀ ní oh, mo dẹ̀ ní one ń ṣí lọ́jà. kí ló dé tó fẹ́ gbé kọ́lẹ̀. ọ ṣebí ó yẹ ni. àrò yẹ mi pàdé wa kí ló ṣe. nísìnyí ó ti ní problem. ah, ah problem báwo. yẹ. kí ló ṣẹlẹ̀. ọ̀ṣẹ́ sisi màmá tó ń gbé kiri ń gbà yẹn òun àti yẹn ti wá yọ ní issue báyìí sìn. ah nísìnyí wàá fẹ́ padà sọ́dọ̀ housewife ẹ̀ hmm. tó yẹ pé yẹn play normal pẹ̀lú ẹ̀ ń gbà yẹn ó ti late so kí ló fẹ́ pè mí pé kí n bá bẹ fún kí n bóun bẹ̀bẹ̀ fún kí ló ń pè mí fún àníkè nígbà yẹn pàdé mi gbà tí ó ti sòwò lọ́wọ́ wọ́n tó yẹ pé wọ́n náà jẹ alátẹnumọ́ atm gbà yẹn. kò ń ṣe bẹ́ẹ̀ sórí ẹ̀ èmi gan rí ọkàn ẹ ti le ó ti make up mind ẹ̀ kò sí nǹkan tí máa sọ fún kò sí nǹkan tí bọ́dì máa sọ ńgbà yẹn tó máa gbà nǹkan tó bá mi fi ẹ̀kọ́ rí di adéyẹjẹ fàájì orí pé tọwọ́tọwọ́ ń jáde sóò. mi ò ní láti gbé kọlẹ̀. ọ má ṣe bẹ́ẹ̀ ọ má ṣe bẹ́ẹ̀. yes kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀. bàbá ẹ má bínú mo ní kí n wá bẹ̀yìn ní sàájọ́ torí ọlọ́run. ta lè léyìí ṣèbí kápẹ́ńtà tí mo sọ wọ́n pé ó ń jíṣe oníṣàìsí mi ni. ọ̀hún mi àwọn olè ní ẹ o báwo la ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ site manager bí wọ́n fún iléeṣẹ́ olóńjì ṣoṣo. bàbá ẹjọ bá mi bẹ̀ wọ́n iṣẹ́ èṣù ni ẹjọ́ ti lọ. iṣẹ́ èṣù ni òun ń kọrin kan fún irú àwọn báyìí gbà yẹn pé ẹni bá já lè lẹ́ẹ̀kan gbangba. aṣọ aṣọ lè fi ìgbà àbúrà. ọkọ ìfẹ́ ìfẹ́ máa jó òkú olè ní ẹ̀. ẹ bá mi bẹ̀ wọ́n ẹjọ́ ti lọ lọ má wọlé máa bá máa bá sọ̀rọ̀ ìwọ́n tẹ̀ máa lọ ná. lẹ́sìn bàbá. o dárí ju wẹ̀rẹ̀ ìyá ìjà máa sọ. seriously i'm so happy uh, at last i want to go and see my parents inú mi dùn láti joy lóde. kí ni inú ẹ̀ ń dùn lé lórí ṣebí èmi àti ìfẹ́ wà láàrin wa àbí kò sí fẹ́ ni. ẹ ìgbà tó dẹ̀ ti ń kọ̀ǹplé tó ti ń kọ̀ǹplé tó ti dàbí gbà pé bóyá mi ò nífẹ̀ẹ́ mm-hmm. ẹ i just have to go and see them so kò sí kankan bẹ́ẹ̀ àbí. look hold on. Eh, hello ma. yes ma. O okay okay all right ẹ eh, eh, fún mi ní twenty minutes ẹ máa dọ́dọ̀ yín sí ma. Ye yes, ma. All right, ma. Um, dear, wo ìjọ torí ọlọ́run sórí mọ̀mísí ló pè mí sìn mo dẹ̀ ní láti lọ rí wọn sìn ó are very very important sórí ọ̀dọ̀ mọ̀mísí ẹ̀ tá fẹ́ lọ jẹ́ ká fi sí weekend màá make ìjọ torí ọlọ́run ṣùgbọ́n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bọ̀ ẹ́ tiẹ̀ ní sùúrù mọ́mẹ́ntò pì ẹ́ ṣebí ìyá yẹn ló pè ẹ́ mọ́mísí kọ́ ló pè ẹ́ ò ti bọ̀ ẹ́ mọ́mẹ́ntò pè ẹ́ ṣebí ìyá ìgbàlagbà tẹjọ́ ń ṣorí burúkú tẹjọ́ ń kóra yín kiri tẹjọ́ ń ṣòṣì kiri ṣebí bẹ́ẹ̀ ló ń lọ. Hmm. no no no no wo mo lè fi kọ́ọ̀lù yẹn mo lè fi ọ̀rọ̀. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọ̀hún kí ló fẹ́ sọ tó bá ti ṣọ́ fún ẹ wá sílé mi lẹ́yìn tí má wá sílé mi má má tiẹ̀ pè mí mọ́ mi dẹ̀ fẹ́ rí ẹ́ ńlé wa mọ́. wọ́n ló mọ o fèmí lẹ́ta ó ṣe lọ. mo lè fi òun wọ́n ló mọ̀ mò ń bọ̀ o mo ti. ìṣòtò ẹ mo bẹ̀rẹ̀ ìṣòtò ẹ àtijọ́ tí mo ti fojú pẹ̀ mo ti mọ̀ pé ò ní súrà tó dá lára mo ti mọ̀ pé ọkùnrin ìyà ọkùnrin àdánù ni ẹ ṣé mi ò sọ fún ẹ ṣé mi ò sọ fún ẹ ṣé bí ṣúgà ẹ náà nì lọ́ọ̀fù ẹ lọ́ọ̀fù ẹ tó ń pariwo ni. ẹ ṣá ẹ má bínú torí Ọlọ́run. ayé ìwọ ni kó má bínú kó bẹ̀rẹ̀. ṣe kò sí nǹkan tẹ sọ sí mi tẹ ṣe sọ. So gbogbo orúkọ tẹ́ bá pè mí pátápátá mo ń jẹ mo gbà àmọ́ ẹ̀jọ̀ àṣìṣe mi mo wá bẹ ayọ̀fẹ́ mi pẹ̀lú gbogbo ilé pé kẹjọ ẹ foríjì mi má bínú ẹ̀jọ̀. ah owó yẹ mí ìbá má jẹ́wọ́ ìbá má jẹ́wọ́ rárá mo lọ ṣe fraud nítorí tiẹ̀ mo wá dẹni tí ò níṣẹ́ lọ́wọ́ torí tiẹ̀ náà ni gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ẹ pátá ni mo ṣe fún ẹ àṣé ò nífẹ̀ẹ́ mi àṣé fẹ́ tán ló ní sí mi ọlọ́run dẹ̀ máa dáa fún ẹ after all madam anike tó ń gbé kiri tó ń pè ní ṣúgà mọ̀mí ẹ ṣé ìwọ mọ̀ gbọ́rọ̀ yẹn ṣe jẹ́ ni. adéọlá gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ yóò yé ni àsìkò yé mi rárá àyànfẹ́ try láti jẹ́ kí gbogbo nǹkan tí mò ń sọ yìí jẹ́ kó yé ẹ sórí àwọn ọkùnrin tí tí à ń wòye wọn ò ṣe mẹnu fún un ah, wo nǹkan tá a fẹ́ ṣe yìí kò le rárá ìwọ náà wò bí tó ti ń bọ̀ wo gbogbo nǹkan tó ti ṣe fọmọkùnrin yìí ṣé ó máa mú reṣá ṣó máa mú gbogbo nǹkan yìí ṣó máa mọ̀ fún ẹ ah, and sórí nǹkan tá a fẹ́ ṣe kò ní pa lára rárá o kò ní hot at all kákan fi gbé ìgbàgbọ́ ẹ̀ wò ni bóyá ó nífẹ̀ẹ́ àbí kò nífẹ̀ẹ́ ó tán owó jẹ́ ká dán wò. kò yẹ jẹ́ owó yẹ mi tèmi. mo trust ẹ bàjẹ́ ó love mi gan èmi náà dẹ̀ love ẹ̀ so kò lè ṣe gbogbo nǹkan báwọn yẹn I I I trust him he can't. ẹ lóòótọ́ ni mo mọ̀ pé o nífẹ̀ẹ́ <laughs> òun náà dẹ̀ nífẹ̀ẹ́ ẹ àmọ́. Eh, nǹkan tá a fẹ́ ṣe yìí kò lè pa lára kákan fi dán gbàgbé ẹ̀ wò ní bóyá ó nífẹ̀ẹ́ àbí kò nífẹ̀ẹ́. wo mo ti gbọ́ tiẹ̀ tó o bá gba tèmi èmi ti gbọ́ tiẹ̀ ṣùgbọ́n ó dá mi lójú wípé owó yẹ mi tèmi ó lọ́ọ̀bù mi kò dẹ̀ lè dà mí. ẹ mo ti gbọ́ ṣùgbọ́n bó bá ṣe fẹ́ ká ṣe ó ní kó jẹ́ kí n mọ̀. wo fi yẹn dà mí fọkàn ẹ balẹ̀ kó máa wò mí. Ah, ok o. Oh. Ah, láíláí kò lè possible èmi ò lè ṣe o ah, irú kí ló tún sọ yìí ṣebí wọn náà ló bá mi sọ títí pé kí n má máa ṣe mọ́ ẹ pé téèyàn bá dàgbà èèyàn máa yógun jà ni mo dẹ̀ ti gbọ́ràn sí ẹlẹ́nu mi ò ṣe mọ́ o tún wá ń sọ pé kinní kan náà èmi ò lè ṣe òjò o. ọ̀rẹ́ mi èyí mo ní kò jáwọ́ ń bẹ̀ ó dẹ̀ gbọ́ràn sí mi lẹ́nu fine but èyí tó fẹ́ ṣe yìí sọ́sọ́rọ́ àbúrò mi yìí ó fẹ́ mọ bọ́kọ ẹ ṣe nífẹ̀ẹ́ ó fẹ́ mọ bó ṣe nífẹ̀ẹ́ sí mi tó ti rí ọlọ́run ṣùgbọ́n last one ẹ wo àǹtí èmi ò tiẹ̀ fẹ́ ṣe gan nítorí mo trust ọkọ mi as in hundred percent mo trust ẹ gan nígbà tí ọ̀rẹ́ mi insist pé kí n ṣe ló fẹ́ jẹ́ kémi náà dán wò ọkọ mi ò lè fall into victim rárá <laughs> i trust him gan. <laughs> ó tiẹ̀ dá èmi máa ń láìkí ìwé ìyòbí tiẹ̀ báyìí ah. sórí tó wá sọ yìí olú máa jẹ́ kí n ṣe. tó tún yọ lọ́hùn. màá wá ṣe màá wá fi yẹ pé a month péré màá mú wèrè balẹ̀ bọ̀tù kankan tí mo fẹ́ kó o mọ̀ ni wípé anything ló lè ṣẹlẹ̀ ṣo fara mọ́. anything ò lè ṣẹlẹ̀. ẹ ẹ ṣé ọ̀gá yìí lè ṣẹlẹ̀. mo trust ọkọ mi. ọ ah, mo máa jẹ́ o mo máa jẹ́ o ṣé ò ní bínú èyí máa jẹ́ o máa jẹ́ ni àwọn ah, ti dé nǹkan tí mo mọ̀ ọ́ jẹ́ dé o. ẹ sà ṣe rí èṣù ni ìfẹ́ mi mọ̀ pé mi ò kì í mi ò ń yàlé mi kì í kóbìnrin mi ò bá rẹ̀ lọ́wọ́ mi bí oògùn bí èdè bí ẹ̀fún bí àṣàṣì ni sà ní ìmọ̀ bí ènìyàn àti ọmọ yẹn kan ṣe bẹ̀rẹ̀ mọ́ kàn ni pé mò ń tẹ̀lé nígbà tí mi ìwọ wèrè máa ń dẹ̀ máa tẹ̀lé arúgbó mo tún gbé wálé èdè ní èṣù ní gbogbo ẹ̀ mo fi ẹlẹ́dàá ẹ̀bẹ̀ torí ọlọ́njọ́ ẹ̀ sà. Ah, ah, tó bá fọwọ́ ẹ̀ kàn tí bá fún ẹ lẹ́sẹ̀ wàá rò bí a máa lọ́ọ́ làmọ́ ẹ lórí ni. Ah, yàrá o ti ba yí ọmọdé yìí jẹ ṣé wò ó mọ ni sori pé kà ni ẹ. ẹ sà ẹ jọ ẹ bá mi bẹ ìyàwó mi kó jẹ́ ká bẹ̀rẹ̀ ìfẹ́ tuntun brand new love mo lè dá májèmú fún ẹ mo fi gbogbo nǹkan tí mo láyé búra fún mi mi tún ní wo obìnrin kankan mọ́ láyé mi kò lè ẹ́fà àbú. sori pé ọkùnrin ìyà ọkùnrin àdánù ni ẹ èmi mọ̀ pé ibikíbi tẹ́gbọ́n mi bá wà lẹ́ni inú wọn ò lè dùn sí nǹkan tó ṣe fọmọdé inú wọn ò lè dùn kò dẹ̀ ń ṣẹ́jú ẹ ìjẹ́wọ́ ọmọ ibi tó ń gbé yẹn ìjẹ́ omi ẹni tó kọ. èmi tí mo kọ ni. Ah. ẹ gbọ́n èmi tí mo kọ ni ó bá yé ọmọdé yìí jẹ́ nǹkan tí ò ṣẹlẹ̀ ní fámìlì wa rí ó ti jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ tí ò mọ nǹkan kan àbí àyànfẹ́ yìí kọ ẹ ó kọ bó ṣe máa ṣe fraud fraud ó mọ nǹkan tó ń pè fraud ó lè ó lè ó fẹ́ borúkọ wa jẹ́ ó fẹ́ borúkọ wa jẹ́ ọlọ́run ò lè gbà fún ẹ. ìjọ má jẹ́ kó pé fíkáyọ̀ bá mi bẹ̀ dájú. ish fíkáyọ̀ kọ Bùsáyọ̀ ní sọyìn lè lanu lágbárí yín kẹbẹ̀ mi pé kí báwọn bá yín sọ̀rọ̀ òṣìṣẹ́ dáadáa. ẹ ṣá ẹ wò mo fi ọlọ́run bá bẹ̀ yín ni mo gbọ́ pé mo ti ṣàṣìṣe kan ẹ ṣàánú mi torí ọ̀rọ̀. wo ṣo fẹ́ gbé òótọ́ rọ̀ tí n bá ti ń padà àyànfẹ́ yìí àti àbúrò ẹ̀ wọ́n ń tẹ̀lé mi lọ sí abroad wo ìjọ mẹ́ta péré ni mo fún ẹ kó fi kó gbogbo pàǹtí ẹ̀ kúrò nínú ilé mi. ṣá mo ti jẹ̀bi ẹjọ́ ẹ bá mi bẹ̀ ọ́ dáàdi. dídé. ọ̀dọ́ mi mi ò lè lọ bí kọ́kọ́ ẹjọ́ ẹjọ́. ṣọmọ èṣù I saw Satan with my two naked eyes. Bolaji, I wine and dined with Satan. I shared my life with Satan. Madam, wo dẹ́rẹ́ lọ fi rajà kútọ́ ní òun dà. ọ̀pọ̀lọpọ̀ kí ló ń ṣe yẹn ẹ mú má jẹ́ kárí wàhálà kẹ. Ah, ah, kò sí wàhálà kankan bí kan. ẹ wò bọ̀dá mi ẹ̀rù ń bà mí o. ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀. yóò tún ṣe. Hey, hey, Naira, now you try shit. Mo ṣe wù mí kí n gbẹ́rù ìdébùté tó. Àwọn ẹni bí ò jẹ́. Tèmi ti bá mi mi ò mọ bí mo ṣe fẹ́ san lóhùn tí mo yá gbogbo nǹkan tí mo rò pé ó lè kọlù mo ti try láti tìka bọ̀ lójú and it's not working so mo ṣe decide wípé ẹ̀yin ni mo rí pé tún súnmọ́ tòsí mi. Ah, bó ṣe rí nìyẹn ó unpredictable. kò sí ìyàtọ̀ nínú gbogbo ọjọ́ tá a ti ń lò nílé àti ọjọ́ tí madam jáde gbẹ̀yìn. I swear to God, I don't understand the mystery behind this pregnancy. Please. I hate that! Ah. oh, nígbà tó ń ṣe ẹlẹ́sẹ̀ sókè, ọmọ yẹn náà bí. ṣàánú mi nítorí ọlọ́ọ̀ẹ́jọ́ ẹ bá mi bí ẹ dáàtì kan jọ